ìgbà wo la sì ṣe òun náà láyé wa o ṣùgbọ́n èyí tó ti kọ́mọ̀ láwọn ìgbà kan títí dè sí wọ́n sì láwọn míì ṣe ń ṣe Allahumma laka sumtu wa ala rizqika aftartu fataqabbal minni àbí ya rabbal alamin àbí nǹkan nítorí pé gbólóhùn yìí kì ṣe gbólóhùn tí kò dáa ìyẹn ni pé ìwọ Ọlọ́run ni mo gbàwẹ̀ fún òun èyí tí mo fẹ́ fi sínú yìí náà wọn náà ló provide ẹ̀ àrísìkí rẹ̀ dákun gbà níjọsìn fún mi bí yẹn bá ṣe pẹ̀lú àníyàn general àdúà pẹ̀lú general àdúà téèyàn ṣe kò ṣe nǹkan kan àmọ́ pẹ̀lú pé àdìsá náà lè rárá o èyí tó rinlẹ̀ òun náà ni èyí tí a sọ yẹn àsìkò sínú gẹ́gẹ́ bá a ṣe sọ àsìkò yìí àsìkò tí ó yẹ kéèyàn gbàgbé rà ní ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ tẹ́lómi bá ṣìnú tán bá ṣe nù a máa ní bíi five ten minutes intervals ọ̀pọ̀lọpọ̀ ní sáàtì mẹ́ta ká tó dúró àsìkò yí àsìkò gbígbà àdúrà wa a máa ń gbàgbéra ẹ̀jọ́ òní ẹ̀mọ̀kọ́ àtàrọ̀ ẹ̀lẹ́ nǹkankan ìgbà ń wórówórówóró máa ń pọ̀ tẹ́lẹ̀ mi máa ń ọmọ wọlé sùúrù májú kẹrin yá nara náà ọ̀nà wọ́n sẹ̀ ibi tí máa láìsí mọ̀ pé opportunity ń bẹ ní àsìkò yìí àsìkò òun ni ẹ̀ńdà fẹ́pẹ́rí asọ́ọ̀yìn àsìkò tó yẹ kí aláwẹ̀ sojú kòkòrò láti bẹ ọlọ́run opportunity méjì ló pàdé lásìkò yìí àkọ́kọ́ náà bẹ́ẹ̀nà ádánáì láàrin bí wọ́n ti pè ń ọ̀fẹ́ ṣe ọmọ àsìkò gbígbàdúrà yìí ẹlẹ́ẹ̀kejì àsìkò ṣìnù àwọn ẹ̀ ti àsìkò ohun títí tí yóò fi di pé àsìkò mọ́gìrì ó kọjá àsìkò gbígbàdúrà yìí ìka méjì ọ̀rẹ́ méjì òun ló pàdé pọ̀ nínú àsìkò yìí àbẹ̀olúwa kọ́mọ̀sá fún wa ní ìrántí ẹ̀ ká ló máa lo gbogbo àwọn golden opportunity báyìí na ọ̀bìnrin láàyè tàwùfẹ́sì.